Jesus. Lord Jesus, Father, we thank you, Lord Jesus. We exalt your name, we magnify your name because you are great. We thank you, Lord, because you are good. We thank you, Lord, for everything. Àyìn ológo fún iṣẹ́ rẹ bàbá. Ẹ̀rọ Ísírẹ́lì gbọ́pẹ́. Ẹ̀rọ Ísírẹ́lì gbàyìn. gbọ́ fún ohun tí ò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹnìmọ́ Ísírẹ́lì gba ọpẹ́ wa ẹnìmọ́ Ísírẹ́lì gba yìí Father we thank you Lord for what you are doing àyìn ológo fún iṣẹ́ ìyanu wọ Jésù yìí agbọ́ga fún iṣẹ́ ìyanu rẹ bàbá agbọ́ga fọwọ́ ògo rẹ bàbá olúwa gbọ́pẹ́ olúwa gbà yìí jésù gbọpẹ́ jésù gbà yìí ẹni mọ israẹli gbọpẹ́ olúwa gbà yìí olúwa gbà yìí olúwa gbọpẹ́ olúwa gbà yìí ẹni mọ israẹli olúwa gbà yìí a ológo fún iṣẹ́ rẹ̀. Father, we thank you, Lord, for your good work in our life. We thank you, Lord, for your mercy. We thank you, Lord, for your mercy. We thank you, Lord, for everything. your logo olúwagbọ́pẹ́ olúwagbàì bàbá àtọ̀wá Jesus fara rẹ̀ hàn lọ́wọ́lọ́wọ́ báyìí fara rẹ̀ ṣe tí ìwọ nìkan lè ṣe a ó sì gbé ọ̀gá a ó sì yan lógo láì lórúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa àmín àmín àmín lórúkọ Jésù ẹ ká bẹ̀rẹ̀ sí yìn bàbá ìlógo fún oore tó ṣe inú ayé wa ìwé ká gbéga fún ńlá I want us to thank him for everything concerning your life ìwé ká yin Ọlọ́run yìí fún iṣẹ́ ìyanu rẹ̀. Somebody exalt the Lord right now. Ẹ jẹ́ ká gbé Jésù ìga fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ayé wa sẹ́. Mo fẹ́ ká yìn fún iṣẹ́ agbára. Mo fẹ́ ká yìn fún iṣẹ́ ògo. Mo ká yìn fún iṣẹ́ wa rẹ̀. Ẹni mọ gba ọpẹ́ Olúwa gbà fún iṣẹ́ rẹ̀ nú ayé wa lónìí. Olúwa gbọ́pẹ́. Olúwa fún ohun ìwọ Ọlọ́run ṣe fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí olúwa gbọpẹ́ olúwa gbà yìí fún iṣẹ́ rẹ bàbá nínú ayé nìkankan olúwa gbọpẹ́ olúwa gbà fún iṣẹ́ rẹ nínú ayé ọmọ lónìí olúwa gbọpẹ́ olúwa gbà bàbá tọ̀ wá fara rẹ hàn jésù náwó agbára jésù náwó ògo náwó ògo ńlá náwó ẹwà rẹ ńlá. a ó sì gbé ọ ga a ó sì yan ológo láì lórúkọ Jésù Kristi olúwa tó olùgbàlà wa àmín bọ́lọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù yìí o ẹ ká bẹ̀rẹ̀ sí gbé Jésù yìí ga I want us to thank the Lord right now I want us to magnify Jehovah God for the grace of God in our life lọ́ka dúpẹ́ fún oore tí Jésù yìí ṣe inú ayé wa I want us to appreciate him I want us to lift our voice before God of heaven. Right now, I want us to begin to thank Him and begin to worship Him. Somebody exhort Him, magnify the Lord right now. Let's magnify Jehovah God. Let's magnify the Lord, the King of Kings and the Lion of Judah. Let's say, Daddy, you are too much. Daddy, you are great. Daddy, you are powerful. Daddy, you are wonderful for your work in our life. Jehovah God, we lift our voice to you. Jehovah God, we say thank you to you, o God. We say thank you to you, o God, for your grace of your love, for your faith ẹ̀tọ́ oníṣíwá. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ọba tí ò fi àwọn tiẹ̀ lẹ̀, ọba tí ò fi àwọn tiẹ̀ sílẹ̀ sẹ́, ọba tí ò dá wa dá, aláàánú wa Jésù mọ̀ṣú. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ẹ gbé Jésù yìí ga sẹ́ fẹ́ kó yìn ín fún iṣẹ́ rẹ̀ i want us to thank him mo fẹ́ kó gbéga fún iṣẹ́ ìyanu rẹ̀ olóore o mà ṣe o olóore ńlá o mà ṣe o ọlọ́run mi ò ṣe olúwo ṣe o lọ́pọ̀lọpọ̀ ọlọ́run yìí i want us to appreciate the lord thank him for the love of god thank him for everything lọ́pọ̀lọpọ̀ ọlọ́run olúwo ṣeun ní gbogbo ọ̀nà ló ti ṣe ní gbogbo ọ̀nà ló ṣe nínú ayé mi. Somebody just exalt him, magnify Jehovah God right now. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, Jésù ó ṣe o, lọ́wọ́ Ọlọ́run just thank him, thank him for everything. Ẹ kò gbé Ọlọ́run ẹ ga, alágbára gíga ó ṣe. Ọlọ́run ìmọ́lẹ̀ ó mọ̀ ṣe o. Ọba tí ò fi àwọn tiẹ̀ sílẹ̀, ọba tó dúró ti àwọn tiẹ̀ sẹ́, adúró ti ni, ẹni tí ò dójú ti àwọn tiẹ̀ the Lord that is always with us, the, uh, the Lord that is always for us. Somebody appreciate him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa Olúwa mo dúpẹ́ fún oore tó ṣe inú ayé mi lónìí. Olúwa mo dúpẹ́ fún oore tó àṣẹ inú ayé àwọn ọmọ mi gbogbo. I thank you God for the grace that you will, for the grace of your love in my life, in the life of my children, in my family. Dúpẹ́ fún oore ńlá tí ìwọ Ọlọ́run yóò ṣe. nínú ilé mi lórí ayé àwọn ọmọ mi lórí ọ̀nà mi gbogbo somebody appreciate him bless the Lord I want you to bless the Lord I want you to appreciate the Lord appreciate the King for the goodness of the Lord for the goodness of the King for the mercy of Jehovah God dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí Olúwa ṣeun o fún iṣẹ́ ìyanu tí wàá fi hàn lórí ayé mi lónìí. fún iṣẹ́ ìyanu agbára ìwọ ọlọ́run somebody let's appreciate him ẹ̀ka ẹ̀jẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tí ò fi àwọn tiẹ̀ sílẹ̀ ọba tí ò dojú ìgbàgbọ́ ti ọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí fẹ́ kó gbéga sẹ́ fẹ́ kó yìn olúwo ṣeun abániṣe òdi ọ̀run bàbá mi àgbà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù yìí jésù jésù mo yàn jésù mo gbé ọ̀gá jésù mo yọ̀ jésù mo gbé ọ̀gá jésù mo yọ̀ jésù mo gbé ọ̀gá mo yọ̀ fún iṣẹ́ agbára rẹ mo yọ̀ fún iṣẹ́ ògo rẹ mo yọ̀ fún iṣẹ́ ẹwà rẹ mo yọ̀ fún iṣẹ́ ògo rẹ nínú ayé mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí somebody exalt him somebody magnify him somebody thank him thank him for the love that he has for you ẹ ká dúpẹ́ fún ìfẹ́ tó ní sí wa o ìfẹ́ tó ga lọ́pọ̀lọpọ̀ àkàkàwé àkàkà ìfẹ́ rẹ̀ lórí ayé wa let's appreciate him for that love for us for that love for our life for that love for our children for that love for our family for that love over our, over our life. Let's give that thanks to Him. Let's bless the Lord. Let's bless Him. Let's worship Him. Let's give that thanks to Him. Jesus, you are good. Jesus, you are kind. Jesus, you are wonderful. You are glorious. Somebody appreciate Him. For orí rẹ nú ayé mi gbogbo just somebody lift a voice and bless the Lord For orí rẹ lórí iṣẹ́ mi thank him worship him give that thanks to him Do lọ́wọ́ ọlọ́run yìí bless the Lord bless him let's appreciate him ènìyàn bá máa just thank him yìí for fún ọrẹ rẹ lórí àwa ọmọ ẹ̀dá ṣá. ọpẹ́ ìyìn ni mo mú wá bàbá. Lift your voice and just give God the praise and thank Him for what He has done for you. Bí Ọlọ́run ga fúri rẹ̀ lórí ayé wa sẹ́. Thank Him for your life. Thank Him for the life of your children. Thank Him for everything concerning your family. Thank Him. Lord, we thank you. Lord, we worship you. Lord, we exalt you. Lord, we magnify you. Bless His holy name. Give thanks to Him. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ Give that thanks to the Lord. Give that worship to the Lord. Give that praise to the King. Jesus, You, Jesus, You." Jesus, ṣó lift a voice and just begin to bless him ẹ ká gbó wọn sókè sí ọlọ́run yìí ẹ ká gbó wọn sókè sí ọlọ́run ọlọ́run mi ò mà ṣe ọlọ́run mi ò mà ṣe o just say you love him and sọ pé o fẹ́ lọ́wọ́lọ́wọ́ thank him that you love him thank him say lord i love you lord i love you i give that praise to your name lord i worship you. Lord, I give that thanks to you. Lord, I give that praise to your name. Somebody give that praise to him. Ẹ̀kẹ́kọ̀ ẹ̀gbéga, ẹ̀gbéga, ẹ̀gbéga. Thank him for what he's doing. Thank him for what he will do. Thank him for what he has prepared to give to you. Thank him, Lord, we thank you. Lord, we thank you. Jehovah God, we thank you. Jehovah Nisi, we worship you. Jehovah God, we thank you. Just thank Him. Lift your voice, bless the Lord. Bless Him, bless the Lord, bless Jehovah God. Thank Jesus for your life. Thank Him for the life of your children. Thank Jesus for your family. Dúpẹ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ yìí, orí ọ̀fẹ́ tó ṣàánú ayé rẹ̀, orí ọ̀fẹ́ tó wá ayé rẹ̀ rí. Just thank Him, just thank Him, just bless Him. Ẹ ká gbé Jésù yìí ga sẹ́. Somebody just glorify the name of our God. Gbé Ọlọ́run ga. Gbé Ọlọ́run ga. Gbé Ọlọ́run ga. Bẹ́ẹ̀ kò yìn fún iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ kò yìn fún àánú rẹ̀. Bẹ́ẹ̀ kò yìn. Somebody say you love Him. Tell Him that you love Him. Tell Him that you love Him. In Jesus' name, we pray. Amen. If you can hear me on Facebook, can I can I can I can you say amen quickly, please? Uh, if you can hear me, the bank ń gbọ́ mi Facebook eh? That lórí YouTube, ẹ kò bá mi sọ pé ẹ ń you know. Um, ẹ kò sọ pé ẹ Let me if you can do if you can hear me, just let me know if you can hear me quickly. For those on Facebook, if you can hear me, so you can hear me quickly. Let me let's Um, if you can hear me on Facebook, just tẹ́ bá ń gbọ́ mi pé ń gbọ́ Hallelujah. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Okay, yes, you can. I, oh, okay, thank you. Okay, all right. Okay. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tí Ọlọ́run yóò ṣe inú ayé rẹ lónìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù pé Jésù yóò náwó agbára ẹ̀ sórí ayé wa sẹ́ẹ̀ ẹ ká pé Jésù yóò fi iṣẹ́ ìyanu rẹ̀ gbogbo ọ̀nà agbogbo that is going to manifest his power ẹgbẹ́ fún ohun tó ti ṣètò láti fún ọ lónìí I want us to thank him for what he has prepared to give ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ohun tí ó ṣe lónìí Olúwa dúpẹ́ fún ohun tí wàá ṣe lónìí nínú ayé mi o I thank you Lord for what you will do in my life pẹ̀lú Ọlọ́run tí ó ṣe inú ayé rẹ lónìí ẹ kò gbé Ọlọ́run ga fún ohun tí ó ṣe mo fẹ́ just thank him just worship him for it gbẹ́ fún tí ọlọ́run yóò ṣe inú ayé rẹ I want you to bless the Lord I want to appreciate the King for what he will do in your life I appreciate him dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí olóò ṣeun fún ohun tí wàá ṣe inú ayé mi fẹ́ kó dúpẹ́ fún ohun tí ó ṣe inú ayé rẹ dúpẹ́ fún ohun tí wàá ṣe inú ayé mi dúpẹ́ fún ohun ńlá tí wàá ṣe inú ayé mi. Just thank Him for great things that He will do in your life. Pẹ̀lú Ọlọ́run fún ohun tí ó ṣe inú ayé rẹ sẹ́. Olùgbà ló ṣe. Olùgbà ló ṣe. Olùgbà ló ṣe. Fún ohun ńlá tí wàá ṣe inú ayé mi. Fún ohun ńlá tí wàá ṣe ìrìn àjò mi gbogbo. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Kábíyèsí ó ṣe o. Kábíyèsí ó ṣe o. Fún ohun ńlá tí ṣe inú ayé mi. Fún ohun ńlá tí ṣe ìrìn àjò mi. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yìí olúwa mo gbé ọ̀gá fún ohun tí wàá ṣe inú ayé mi for what you will do in my life fún ohun tó ti ṣètò pé wàá ṣe sẹ́ fún ohun tó ti sọ pé wàá ṣe inú ayé àwọn ọmọ mi gbogbo somebody lift your voice and just begin to appreciate him for that for what he has promised that he will do for what he has promised that he will do for what he has promised that he will do he has promised to bless you. he has promised to make you to shine ó ti ṣèlérí pé òun ó bùkún ọ ó ṣèlérí pé òun ó dán ọ láre ó ṣèlérí pé òun ó ṣe orin nínú ayé rẹ somebody lift your voice and begin to thank him ọba tó ṣèlérí yóò mú ìlérí ọ̀rọ̀ rẹ̀ ṣẹ I want you to begin to thank him for what he, the one that has promised us to bless you he is going to fulfil his word over your life ẹni tó ṣèlérí yóò mú ìlérí ọ̀rọ̀ rẹ̀ ṣẹ gbẹ pé olúwa yóò mú ìlérí ọ̀rọ̀ rẹ̀ ṣẹ lórí ayé rẹ ni somebody begin to appreciate him gbé pé yóò mú ìlérí ọ̀rọ̀ rẹ̀ ṣẹ nínú ayé ọmọ rẹ gbogbo I want to begin to thank him for that olúwo fún ìlérí ọ̀rọ̀ rẹ tí ó ṣe tí ó ṣe mọ́ mi lára thank him for the word of God that will come to pass in your life gbẹ́ fún ìlérí ọ̀rọ̀ rẹ tí ó ṣe mọ́ ayé rẹ lára gbẹ́ fún ìlérí ọ̀rọ̀ rẹ tí ó ṣe mọ́ ayé ọmọ rẹ lára somebody begin to appreciate him gbẹ́ fún ìlérí ọ̀rọ̀ rẹ tí ó ṣe mọ́ lára lọ́wọ́lọ́wọ́ báyìí give that thanks to him olúwa dúpẹ́ fun ìlérí ọ̀rọ̀ rẹ tí ó ṣe mọ́ mi lára ọ̀rọ̀ àlàáfíà rẹ tí ó ṣe mọ́ mi lára ọ̀rọ̀ ìbùkún èyí ṣe mọ́ ayé mi lára ọ̀rọ̀ àṣeyọrí tí ó ṣe mọ́ ayé àwọn ọmọ mi lára somebody thank him that that that his word will come to pass in your life ẹ ká gbé ọlọ́run ga fún ìlérí ọ̀rọ̀ rẹ tí ó ṣe mọ́ ọ lára dúpẹ́ pé ọlọ́run yóò mú ìlérí ọ̀rọ̀ rẹ ṣẹ o I want to begin to appreciate him the Lord Jehovah God will fulfil his word in your life that He will fulfill his word in your home yóò mú ìlérí ọ̀rọ̀ rẹ̀ ṣẹ mọ́ wa lára ìlérí ọ̀rọ̀ rẹ̀ yóò ṣẹ mọ́ wa lára that the word of God will surely come to pass that the word of God will surely come to pass that the word of God will surely come to pass gbọ́dọ̀ ọlọ́run pé ìlérí ọ̀rọ̀ rẹ̀ yóò ṣẹ mọ́ wa lára I want to begin to appreciate him gbọ́dọ̀ wọ rẹ̀ sẹ́ fún ìlérí ọ̀rọ̀ rẹ̀ ìlérí ọ̀rọ̀ ọlọ́run yìí èyí tí ó ṣẹnu ayé rẹ̀ appreciate him for that olúwa mo gbé ọgá o olúwa mo gbé ọgá o olúwa mo yàn o pé ìlérí ọ̀rọ̀ rẹ ìlérí ọ̀rọ̀ rẹ yóò ṣẹ mọ́ mi lára dúpẹ́ bẹ́ẹ̀ pé ìlérí ọ̀rọ̀ rẹ yóò ṣẹ mọ́ ọ lára olúwa mo yàn ọ́ fún ìlérí ọ̀rọ̀ rẹ yóò ṣẹ mọ́ mi lára Father, I thank you that your word will surely come to pass in my life ìlérí ọ̀rọ̀ rẹ yóò ṣẹ mọ́ mi lára yóò ṣẹ mọ́ ayé ọmọ mi lára dúpẹ́ lọ́wọ́ Jésù yìí pé ìlérí ọ̀rọ̀ rẹ̀ yóò ṣẹ mọ́ ayé rẹ lára yóò ṣẹ mọ́ iṣẹ́ rẹ lára thank him for that that the word of God will surely come to pass in your life that the word of God will surely come to pass in your home gbẹ fún ìlérí ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó wá sí ìmúṣẹ èyí tí ó wá sí ìmúṣẹ nínú ayé rẹ ni the word of God èyí tí ó wá sí ìmúṣẹ nínú ayé ọmọ rẹ gbẹ fún ìlérí ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó wá sí ìmúṣẹ nínú ọ̀nà rẹ gbogbo Somebody thank Him for it. Somebody appreciate Him for it. Somebody give that thanks to Him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, Olúwa ṣeun fún ìlérí ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó ṣe ń mọ́nú ayé mi lára ní orúkọ Jésù Olúwa mo yìn ọ́ fún ìlérí ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó ṣe ń ayé mi Olúwa mo gbé ọ̀gá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìlérí ọ̀rọ̀ rẹ̀ pé wàá di ọlọ́mọ láyé ìlérí ọ̀rọ̀ rẹ̀ the word of God will surely come to pass ìdírí pé ọ̀nà yóò là fún ayé rẹ ìdírí pé ìyanu ó ṣẹlẹ̀ pé yóò ṣẹ mọ́ ọ lára dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé adínlọ́wọ́ ò ní di ọ lọ́wọ́ mọ́ adìnẹ́ni ò ní dènà ayé rẹ mọ́ give that thanks to him let's appreciate him for that pé adínlọ́wọ́ ò ní dé ayé mi lọ́wọ́ mọ́ o thank you lord jesus tó wà mú mi borí ogun mi gbogbo thank him for ohun tí ó ṣe nínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́ pé ọ̀nà àbáyọ á là pé yóò ṣeé ṣe gbẹ pé yóò ṣeé ṣe gbẹ pé yóò ṣeé ṣe the Lord will make it possible olúwa yóò sọ di mímọ̀ thank him for it the Lord will make it possible olúwa yóò jẹ́ ó ṣeé ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run the Lord will bring his word to pass in your life yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ́nu ayé rẹ yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ́nu ayé ọmọ rẹ thank him just appreciate him dúpẹ́ lọ́wọ́ jésù yìí dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí i want you to appreciate him lọ́ka gbé ọlọ́run ga pé ìlérí ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ yóò ṣẹ mọ́ wa lára the word of God will surely come to pass the word of God will come to pass in your life ọ̀rọ̀ ọlọ́run yóò ṣẹ mọ́ wa lára ọ̀rọ̀ ọlọ́run yóò ṣẹ mọ́ ọmọ rẹ lára the word of God will come to pass in your home will come to pass in your life olúwa yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ ayé rẹ yóò gba ọ̀tun your life will receive a new thing dúpẹ́ fún ìyanu tí ó farahàn I want to begin to appreciate him for great things that will happen today fohùn ńlá ọba tó ti pèsè ìyanu ńlẹ̀ fún ọ ọba tí ó mú ọ gbóhùn ayọ̀ sí ẹ ọba tí ó mú ọ èyí e, e, tí ó mú ohun ayọ̀ jáde ọba tí ó ṣohun tuntun kan nísinsìnyí èyí tí ó wù jáde tí gbogbo ayé ó rí i ó yá ó yá màmá gbéga sẹ lift your voice and begin to appreciate him thank Jesus for everything gbẹ́ lọ́wọ́ Jésù fún ohun gbogbo rẹ̀ Olúwa mo gbé ọ̀gá o Olúwa mo gbé ọ̀gá o Olúwa mo gbé ọ̀gá o Olúwa mo gbé ọ̀gá o olúwa mo yàn ọ́ mo gbé o olúwa mo yàn thank you my father jésù o ṣé o abániṣe òdi ọ̀run o ṣé ẹni tó máa ṣe láṣeyọrí o ṣé Ento ẹni tó máa ṣe tán láṣetán o mà ṣé o ẹni tó máa ṣe o mà ṣé thank you father in jesus name we pray amen i hope everyone you can hear me now whether on facebook youtube on showers of blessing please i apologize. um, I'm trying to work on this to He will share ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ sáà náà I'm trying to work something out I'm, I'm working on it so please just uh, bear with us a little bit you know hallelujah the Lord Jehovah God will bless us in Jesus name so I believe everyone can hear me whether you're on YouTube Facebook on showers of on the phone okay. God bless you. Hallelujah. Let's go. Hallelujah. Jésù mà ṣe o. Dúpẹ́ dúpẹ́ dúpẹ́. Ta ló dàbí? Ta ló dàbí? Ọlọ́run wa. Ta ló dàbí? Ta ló dàbí? Ọlọ́run wa. fẹ́ kó gbé jésù ga mo fẹ́ kó yin jésù lógo fún iṣẹ́ ìyanu i want us to begin to thank him ọba tó ṣèlérí fún ayé rẹ èyí tó ṣèlérí nínú ayé ọmọ èyí tó mu ṣẹ èyí tó mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ èyí tó mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ mú wa lára the lord has fulfilled all his promises concerning our life the lord, the lord that is with us hallelujah hallelujah mo fẹ́ kó gbéga sẹ́ fún iṣẹ́ ìyanu rẹ̀. praise the lord hallelujah dúpẹ́ lọ́wọ́ jésù yìí fún ohun tí ó ṣiṣẹ́ kábíyèsí o mà ṣe o alágbára gíga o ṣe bàbá o ṣe alágbára tó pọ̀ nípa ti agbára bàbá mọ́mọ́ o ṣe olódùmarè. jésù. Mula nísìnyí àbí oore ńlá kó wọlé tọ̀ yín wá oore ńlá kó wọlé tọ̀ yín wá ilẹ̀kùn orí kó ṣí sílẹ̀ oore ńlá kó wọlé tọ̀ yín wá ìgbà tí nǹkan bá wọlé ayé èèyàn èèyàn á mọ̀ pé nǹkan wọlé ṣùgbọ́n èmi wá sọ fún ohun rere kó wọlé tọ̀ yín wá kẹ́yìn náà máa pe nǹkan wọlé kò gbúdọ̀ jẹ́ ọ̀rọ̀ ẹnu lásán ó jẹ́ ohun ìfarahàn lápá lọ́jọ́ ah, báyìí wọ́n ní pé nǹkan rere wọlé kó wọlé tọ̀ mí wá ó sì wọlé wá lórúkọ Jésù kò rí bẹ́ẹ̀ àmín ẹ ṣàmì ládàá pé ohun rere wọlé tọ̀ yín wá ah, nǹkan kan ah, mo ṣáàrí kí níyan ìyanu yẹn ṣẹlẹ̀ wọ́n ní kó rí bẹ́ẹ̀ àmín ìtì yín kó gbọ́ ire àmín ojú yín kó ríire àmín ohun tólúwa ti pèrò láti ṣe whatever God has promised to do ohun tólúwa ti pèrò láti ṣe tí ayé ẹni ń fẹ́ tí ayé ẹni ń retí pé ah kíkíní náà farahàn ọ̀run kò mú lẹ́yìn lọ́wọ́ àmín ojú òní tì í bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín mo bẹ̀ kò bẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ ìyanu rẹ̀ sọ pé olúwa nu pé kó wà fọ ọkàn mi lónìí pé kó wà mú ìyanu jáde nínú ayé mi sẹ ẹ kó bẹ sọ pé olúwa wà fọwọ́ àánú rẹ kàn mí lónìí ẹ kó orúkọ jésù olúwa mọ̀ wà fọwọ́ àánú rẹ kàn mí lónìí somebody lift your voice and say lord i know that you will touch me with the hand of your grace ọwọ́ àánú rẹ yóò kan ayé mi mẹ́kọ̀ọ́ bẹ̀ sí dúpẹ́ bẹ̀ pé olúwa mo dúpẹ́ pé ọwọ́ àánú ńlá yóò kan ayé mi lónìí wọ́n lọ́n lanu kó gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olùwàmọ̀pọ̀ wà nù the hand of your grace will touch me today father i know that the hand of your grace will bless me today ẹ pé orúkọ jésù dáadáa orúkọ wà nù yóò kan ayé mi lónìí ọwọ́ àánú ńlá agbára rẹ yóò kan ayé àwọn ọmọ mi somebody lift your voice and begin to pray olùwàmọ̀pọ̀ ọwọ́ àánú yóò kàn mí the hand of your grace the hand of your grace the hand of your grace the hand of your grace the hand of your grace. olúwa jẹ́ kí ọwọ́ àánú rẹ kàn mí ní orúkọ jésù olúwa jẹ́ kí ọwọ́ àánú rẹ kàn mí let the hand of your grace touch my life ọwọ́ àánú rẹ kó kan ayé mi ọwọ́ àánú rẹ kó kan ayé àwọn ọmọ mi ọwọ́ àánú rẹ kó ìrìn àjò mi somebody pray for the hand of God's grace to touch your life right now in the name of Jesus the hand of God's grace to bring the blessing to you kó múre wá fún ọwọ́ àánú ọlọ́run kó múre wá. The hand of God's grace to bring the blessing. The hand of God's grace to open the doors for your life. The hand of God's grace to turn the story around. Owa àánú mabowa. Owa bọ̀ mabowa. Owa àánú mabowa. Owa bọ̀ mabowa. Ọwọ́ Borúkọ Jésù dáadáa. Ọwọ́ àánú Ọlọ́run máa bọ̀ The hand of God's grace come into my life. The hand of God's grace come into my home. Owa àánú máa bọ̀ ní ọ̀nà mi somebody pray to God morúkọ Jésù dára ọwọ́ àánú Ọlọ́run máa bọ̀ lórí iṣẹ́ mi the hand of God's grace máa bọ̀ wá orúkọ Jésù máa bọ̀ ní ayé mi ọwọ́ àánú Ọlọ́run ní orúkọ Jésù máa bọ̀ ní ọ̀nà mi orúkọ Jésù the hand of God's grace gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ pé Jésù call the name of Jesus Christ say Father tonight rebuke every power of hindrances gbogbo agbára ìdíwọ́ that power of hindrances gbogbo agbára ìdíwọ́ kúrò ní ọ̀nà ayé mi leave the journey of my life mo fẹ́ kọjá lọ síbi ire I want to enter into my breakthrough gbogbo agbára ìdíwọ́ the hand of hindrances gbogbo agbára olùdènà ẹ kúrò níwájú mi leave my life alone mo pa ní àṣẹ ẹ kúrò. I command you to leave. Mo pọ́ ní àṣẹ kúò. I command you to leave. Mo pọ́ ní àṣẹ kúò. Orúkọ Jésù pa ìdíwọ́ yẹn ní àṣẹ lọ́wọ́lọ́wọ́. Màṣíńdà bá Santo Peru ṣẹ̀tẹ̀. Pa ìdíwọ́ yẹn ní àṣẹ lọ́wọ́lọ́wọ́. Kó fi ayé ẹ̀ lẹ̀ lọ́wọ́lọ́wọ́. Màá yí ká tó bá wúṣà tẹ́lẹ̀ bá. Ẹ pa ìdíwọ́ yẹn ní àṣẹ. Ní orúkọ Jésù kó fi ayé yín lẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ pa orúkọ Jésù kí ìdènà yẹn àti ìdíwọ́ yẹn Poko kú ní ọ̀nà gbogbo let every hindrances let every obstacle leave our life ó yá kó fi ayé wa sílẹ̀ kó fi iṣẹ́ wa sílẹ̀ kó fi ayé ọmọ sílẹ̀ ní orúkọ Jésù kó fi ìrìn àjò sílẹ̀ ó yẹ fi ayé mi sílẹ̀ ìwọ ìdíwọ́ ìwọ ìdíwọ́ àti ìdènà ohun tẹ́ ń pè ní ìdíwọ́ àti ìdènà ní ọ̀nà mi gbogbo ní orúkọ Jésù màṣídàbàkú ṣèkélébàkátàyàbà ó yẹ jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde gbúwàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa I want to open your mouth and pray mo fẹ́ kó orúkọ Jésù dáadáa tell the daddy speak to my life Olúwa fọhùn sí ayé mi ohun kan láyé ẹlòmíì gbọ́ ayé ẹ̀ sì ayé ẹ̀ ó sì ó sì ó sì ó sì yí ó sì yí kodò just one voice is just a word that have been spoken into life of some people in life that turn things upside down. Ọ̀rọ̀ ni ibùdó kan ní kó lọ fi nǹkan kan kan níbi kéèyàn lọ fi nǹkan lọ they can go and touch this thing with to uh, go and use this thing to touch this person àti kọ́kọ́ sọ̀rọ̀ jáde kò sí nǹkan tí ò lọ́rọ̀. Everything that God created created it by his own word. So gbogbo nǹkan agbára ọ̀rọ̀ ní agbára ọ̀rọ̀ la dá ayé by the word of him kọ́tà pé kọ́tà ẹ lọ ta nǹkan lẹ̀ fún wọn akọ́kọ́ sọ̀rọ̀ sí kíni pé ìwọ kíni tó bá ti rìn bí o nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí ọ if you pass through this place this is going to happen to you. ẹ ká orúkọ Jésù ìwọ Ọlọ́run sọ̀rọ̀ sí ayé mi speak into my life. ó fọhùn ó fọhùn ìjísì dákẹ́jẹ́ Olúwa fọhùn sínú ayé mi lónìí ọmọ náà ń bẹ kó orúkọ Jésù kẹ́ńtó ni ọ kó fọhùn sí ọ báyìí ó yẹ ọmọ náà lánàá orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù olúwa fọhùn sí ayé mi ask the lord to speak to your life olúwa fọhùn agbára jáde orúkọ jésù ohun àṣeyọrí kó wọnú ayé mi lọ ayé mi ò gbọdọ̀ jìyà mọ́ mọ́nà ńlá ni kò gbàdúrà níbo ló wà líka pure strictalia gbogbo ohun tí ayé fọ gbogbo ohun every negative voice over my life gbogbo ohun ìka ènìyàn lórí iṣẹ́ mi lórí ìrìn àjò mi every voice that is not of God ẹ bá ohun yẹn wí ohun tí ń bẹnu ìran èyí tí ń fa àwọn àkọ́kọ́ sẹ́yìn àyà kàtàlíà sàdínbàkú takara pàtàyà oyáyáyá gbogbo ohun tí ń fa tó ń fa àwọn àkọ́kọ́ sẹ́yìn every first born ẹ andayabakaba tí ń bẹnu ìran èyí tí ò jẹ́ kó rí nǹkan kan ṣe ń bẹ̀ màkàlì parusata oyáyáyá mò ń bẹ́ nìkan wí nìyẹn o andalabakú paru kàtàlíà gbogbo ohun tí ń fa àwọn àkọ́kọ́ sẹ́yìn nínú ìran andayabo satuda gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wọn náà ṣàkáǹtì ẹ̀ dáadáa tó ṣàkáǹtì yẹn I want you to do that, uh, that account very well ka ìkíní ka mọ àǹtí kìíní tó gbé lọ sórí kejì tó ka mọ bọ̀dá náà <coughs> mo bọ́ wí I'm talking to you ká máa àkọ́kọ́ ìwọ náà wúra rẹ ká ká dáadáa kí ló ń ṣẹlẹ̀ nínú ayé wọn what is happening in their life gbogbo ohun tí ń bẹ nínú ìran èyí tí ń fa àwọn àkọ́kọ́ sẹ́yìn gbogbo àkọ́kọ́ yẹn lọ wo lọ́ka lọ́ka lọ́ka lọ́ka dáadáa kádàdá i'm talking to you lọ́ka dáadáa measure wo wọ́n mọ́ ti wo wo ti ẹ wo ti ṣàǹtì náà wo ti bùrọ̀dá náà kó gbogbo ẹ kó gbogbo ẹ yẹ wò àwọn àkọ́kọ́ bẹ̀ yẹn kó wá wò ó kí ló ń ṣẹlẹ̀ nínú wọn gbogbo wọn ti ń fa àwọn àti àkọ́kọ́ sẹ́yìn lórúkọ Jésù ó yá ohun náà kó bàjẹ́ àmẹ́ ṣàmẹ́ dáadáa You are here to, to have your total freedom. You are here to be free. Ẹ kọ Jésù ìwo ohun yìí lórí ayé mi. Ohun tó sọ pé mi ì ní rọ́kọ. Ohun tó ní mi ì ní rí aya. Ohun tó ní mi ì ní bímọ láyé. Ohun tó ní mi ì ní rí ìwé ìgbélu ìgbà o. Pé kí wọ́n fún gbogbo èèyàn gbàgbé ẹ̀. They are not gonna give it to you. Every voice lórí ayé mi. Ohun tó lòdì. Ohun tó ń bẹ lórí mi lónìí. Ohun tí ń jànú ìran. Ohun tí ń jànú ẹ̀jẹ̀ ẹ porúkọ jésù ohun tí ń bá ayé mi ṣiṣẹ́ ai mọ̀káàlì paoli ṣáìdà olúwa fọ ohun tiẹ̀ lónìí kó o dá ohun eléyìí dúró ó màkúta paoli sátà ọmọ náà lanu kó gbàdúrà that lord jehovah god to put an end to every voice that is not of god ní orúkọ jésù olúwa bá ohun ìwí olúwa bá ohun ìwí olúwa bá ohun ìwí ẹ gbàdúrà orúkọ jésù ask the lord to put an end to every negative voice the voice that don't want your life to forward ohun tí ò fẹ́ kí n dìde nínú rọrùn ohun tó mú tó mú ohun gbogbo le ní orúkọ Jésù ohun tí ń fa ìrìn àjò ayé mi sẹ́yìn ohun tí ń dí mi lọ́wọ́ ohun tí ń jí ayé mi gbé andabaku ṣe tẹ́lifara ọmọláńlá kó gbàdúrà gbogbo ohun kóhun gbogbo ohun tó lòdì ẹ ọ̀rọ̀ Olúwa ẹ ọ̀rọ̀ Olúwa ẹ ọ̀rọ̀ Olúwa ẹ ọ̀rọ̀ Olúwa ẹ ọ̀rọ̀ Olúwa ohun mọ́ṣẹ́rẹ́ ohun tó mú oore pẹ́ fún ọ màkàlíbakú ṣàtẹ́lẹ́bà andaba ohun tí ohun tí o jẹ́ ohun tí o jẹ́ ohun tí o jẹ́ mi láyé ọmọ náà lanu kò gbàdúrà ó yá ó yá ohun ìkó lórí ayé mi ẹ ohun ìkó lórí ayé àwọn ọmọ mi ohun ìkó ní ìrìn àjò mi lanu ohun ayé mi lẹ o ohun ayé mi lẹ o ohun òun fi ayé mi lẹ o òun fi ayé ọmọ mi lẹ o òun fi iṣẹ́ mi lẹ o ní orúkọ Jésù òun fi ọ̀nà mi lẹ o mọ́ lanu kó gbàdúrà kàbálù kàpàrú sàté ó yáyá gbàdúrà ní orúkọ Jésù òun ti ń bá ayé ẹ̀rìn àjò gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa can you do me a favour I'm not gonna take much of our time because um, I think uh, but um, I wanted us to pray uh, I want us to pray uh, well, can you be a blessing to somebody else by sharing this, especially those on YouTube and everybody? Hallelujah! I know, I know you are, I know that um, the line that is breaking up. You know, ṣe àwọn tí kọ́kọ́ ṣe alákọ̀ọ́kọ́ náà ilé tí mo ṣe ẹ̀ gan ẹ má bínú má bínú ẹ má bínú ẹ má bínú you know <laughs> ah, kí ni mo tún fẹ́ ṣe àdínsílẹ̀ tó break lẹ́kàn yẹn náà ah, pastor yìí kó lọ jókòó síbi kan ẹ eh, máa ẹ bá wá ga <laughs> hallelujah praise the lord ẹ porúkọ Jésù so be a blessing to somebody uh, and, uh, and I know that Lord Jehovah God will do great things for us ẹ porúkọ Jésù bí tẹ wá sẹ àní gbogbo ohun tó bá ayé mi dàpọ̀ ohun tó bá ayé mi rìnrìn àjò ohun tó wọlé sí mi lọ́sàn gangan ohun tó wọnú ìrìn àjò mi tó dá mi dúró síbi tí mo wà yìí gbogbo ohùn yẹn gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ gbọ́ ọ̀rọ̀ hear the voice of God every voice every voice that hold your life down every voice that hold my dream down ohùn tó gbé ayé tó mú ayé mi dúró síbi tí mo dúró sí olúwa mú ohùn náà kúrò lórí ayé mi àìlè kàpẹ́ọ́rì ṣẹ̀dá ẹ pọ orúkọ Jésù gbogbo ohùn tí ń ṣiṣẹ́ tó lòdì sí ayé ọmọ gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa àmín ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé kò sí nǹkan kan that don't change anything kò change anything so far the scripture is already declared there is a battle in life jésù ọ̀gán sọ bẹ́ẹ̀ pé nínú ayé yìí pé a máa rí ìpọ́njú o jésù olúwa wa ó sọ bẹ́ẹ̀ ó ní even though wọ́n ti sọ pé wọ́n á tẹ̀ àwọn èèyàn àwọn míì á máa pa yàn máa máa wọ́n rò pé àwọn ń ṣe ọlọ́run favour ṣé kò ṣẹlẹ̀ àwọn boko haram ti ń boko àwọn èèyàn àti isis ti ń isis gbogbo èèyàn ṣé wọ́n sọ pé wọ́n ń ṣe ọlọ́run favour ni wọ́n ń ṣe ọlọ́run favour ni pé wọ́n bẹ́ẹ̀ ni pé inú ayé yìí ẹ rí ìpọ́njú iná ó ní ṣùgbọ́n ẹ tújú ká òun ti ṣẹ́gun ayé àti kò sọ pé jọlíjọlí ni kò sí nǹkan tó ń jẹ́ jọlíjọlí o <laughs> ṣùgbọ́n kó fẹ́ fẹ́ kó fẹ́ fẹ́ ra ayé fúnra rẹ̀ ìyẹn láti wọnú àdúrà lọ ọlọ́run ti ṣẹ́gun fún wa already kò yẹ kó ṣẹ̀ máa ṣẹ́gun fún wa ó ti ṣẹ́gun fún wa ó ti bẹ́ẹ̀ ni ó ti ṣẹ́gun fún wa kò yẹ kó máa ṣẹ́gun fún ọ ó ti ṣẹ́gun fún wa already he has won the battle already it is you that needs to step in into that victory àwa ni ká wá wọnú ìṣẹ́gun yẹn lọ bẹ́ẹ̀ ni hallelujah. Hallelujah. kò sẹ́ni <laughs> eh, <laughs> eh, ogun ẹ fẹ́ dàbí ẹgbẹ́ ogun depression eh, ogun depression ẹ̀mẹ́ tó tó ń lo ogun yẹn ni pé ó dàbí ẹni pé nǹkan kan fẹ́ máa ṣẹlẹ̀ ó ti yí nǹkan fẹ́ depress ó ti fẹ́ lead sí nǹkan gbọ́wọ́ lórí rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí using that depression medicine bọ́ lórí rẹ̀ níbi tó bá wà ó gbàdúrà fún ìwòsàn àti ìràpadà ó gbàdúrà fún ìwòsàn I pray for the healing and the Lord should redeem you gbogbo tó wá tì ọ́ bọ ọdún bẹ̀yà ayọ̀ sì lè padà wá that God God of heaven can restore joy back again ṣebí nǹkan kan ló ṣẹlẹ̀ tó sọ sínú kan yẹn ohun tó sọ sínú omi tó wà yẹn lónìí kì í ṣe pé ogun nǹkan kan ṣẹlẹ̀ ló ti ọ̀bọ inú ibi tó wà lónìí èmi wá gbàdúrà ọ̀run kó fà ọ́ jáde ṣàmì dáadáa àmín but everything that is depressing your life gbogbo tó tó tó tó ń jẹ tó ń depress ọkàn rẹ bàkàlì àkúṣà tó bẹ̀rù sàté I ask the Lord for a divine touch of God over your life right now mo béèrè fún ìfọwọ́kàn ọlọ́run èyí tí máa ń mú ìwòsàn wá èyí tí máa ń dá ayé ẹni padà that all also restore back bóyá lórúkọ jésù kó wọnú ayé ẹ àmín àlejò ní kéèyàn jẹ gbọ́ ọ̀rọ̀ olúwa jáde àmín let it come out of your life ní orúkọ jésù let it come out of your life let it come out of your life ní orúkọ jésù let it come out of your life kó jáde kó jáde inú ọmọ kó jáde síta kó jáde lágọ̀ọ́ ara rẹ̀ kó jáde nínú ilé rẹ kó jáde mika pure static come out in the name of Jesus ẹ gba ìtúsílẹ̀ in Jesus name we pray ẹ pé orúkọ Jésù àní Lord olúwa fọ ohun agbára sórí ayé mi ni the word of power olúwa fọ ohun ìṣẹ́gun mo fẹ́ rí ìṣẹ́gun olúwa mo fẹ́ rí ìṣẹ́gun I want to experience the touch of you olúwa mo fẹ́ rí ìṣẹ́gun. I want to experience the touch of your power. Mo fẹ́ kí agbára rẹ náà kó di mímọ̀ fún èmi náà pé kí ìwọ náà rí nǹkan sọ. Àpè pé ayẹyẹ kan bá wọn lọ ṣọ́ọ̀ṣì látijọ́ yẹn. O ò gbúdọ̀ di bá wọn lọ mọ́. O ò gbúdọ̀ di bá wọn ayé rẹ ò gbúdọ̀ di bá wọn lọ nìkan mọ́. Pé èmi náà rí tèmi mo rí tèmi ṣe ayé èmi rí tèmi ṣe ń bẹ̀ ni. O ò gbúdọ̀ di bá wọn wá bá o ò gbúdọ̀ di bá wọn lọ́ọ̀gìn mọ́. Ìwọ náà rí nǹkan. Ẹ porúkọ Jésù. Lord speak to my life tonight. ẹ fọhùn rere sórí ayé mi Lord speak to my life tonight olúwa fọhùn rere sínú ayé mi mo fẹ́ dìde nàró I want to rise again olúwa mo fẹ́ dìde nàró I want to rise again mo fẹ́ kí iṣẹ́ mi kó dìde nàró I want my work to rise again mo fẹ́ kí ayé àwọn ọmọ mi kó dìde nàró I want the life of my children to rise again somebody lift the voice to God. You must rise again for fulfillment this year. You must rise again for open doors. Ẹ pọ Jésù, ayé mi kò dìde nàró. Ó yá gbogbo agbára tó dá mi gúnlẹ̀. Every power, gbogbo agbára tó dá ayé mi gúnlẹ̀. Ní orúkọ Jésù, gbogbo agbára tó jù mí síbi tí mo wà yìí. Olúwa, mo fẹ́ bọ́, mo fẹ́, I want to come out, I want to come out, I want to come out. In Jesus' name. We pray. God told us to call upon Him. Olúwa sọ pé me. He's one that said it, not me. I'm just saying to you what the Lord told us to do. Olúwa ní ẹ ké pè mí, èmi ó dá yín me pé ẹ ké pè mí, màá dákẹ́, màá wò yín ràn o. Ẹ ké pè He never discussed that with us. He said that he's going to answer. Call upon me and I will answer. Not only that, he said he's going to show to us the great and mighty things that we don't know not ohun tí a mọ̀ olúwa ní kí a ké pè ọ́ ìgbà wo wá ní bàbá olúwa jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ let my miracle begin this hour olúwa mo ké pè ọ́ má wò mìíràn mọ́ I need you at this hour olúwa mo fẹ́ ìyanu lórí ayé mi I want that miracle mo fẹ́ kí ọ̀nà mi ṣí sílẹ̀ fún rere mo fẹ́ kí ọ̀nà ayé àwọn ọmọ mi ṣí sílẹ̀ mo fẹ́ ká pè mí fún oore mo fẹ́ kọ́ forúkọ rere sọ mí o mo fẹ́ kọ́ forúkọ rere pè mí mo fẹ́ kọ́ fi ohun rere pe ayé mi náà ẹ pọ orúkọ Jésù ó jẹ́ kó fi ohun rere pe ayé mi àwọn ọmọ mi ẹ pọ orúkọ fi ohun rere pè ọ́ ìwọ orí mi gbà ẹ jẹ́ kó fi ohun rere pè ọ́ orí mi gbà dìyà ọlọ́mọláyé ọmọláńlá ni kò gbàdúrà di ọlọ́kọ̀ porúkọ Jésù dẹ́n tó níwèé ìgbélù lórílẹ̀‐èdè yìí dẹ́n tó níwèé ìgbélù lẹ́nu iṣẹ́ o ó yá yá yá yá o gbọ́dọ̀ jẹ́ orúkọ lórúkọ mọ́ andaliba kapẹ́ sadiba kaparia I'm talking riba kasando bilekutayaba o gbọ́dọ̀ jẹ́ orúkọ lórúkọ mọ́ ó yá yá yá náà forúkọ tèmi náà pèmí láyé alia kasatalia maali kari pure stratalia ó yá yá yá ní tẹ́tẹ́tẹ́tẹ́ máa yá katikẹ́dẹ́wọ̀ máa yá gabagabagaba somebody open your mouth and pray ẹ ká forúkọ ẹ ká fún rẹ pé ayé mi náà ní orúkọ Jésù ẹ ká fún rẹ pé ayé àwọn ọmọ mi gbogbo ọmọ náà lanu kò gbàdúrà nínú ọdún yìí nínú àdúrà ilé yìí kò gbúdọ̀ dọ̀la in this year in this year in this year in this year in this year in this year in this year in this year in this year in this month in this hour ká fún rẹ pè mí ẹ jẹ́ ká fún rẹ pè ẹ jẹ́ kó foore pa ayé àwọn ọmọ mi ẹ jẹ́ kó foore pè mí ẹ jẹ́ kó foore pa ayé àwọn ọmọ mi ní orúkọ Jésù open your mouth and pray so they will call you for a great thing ikapayagaba so they will mention your name for great things in life they will mention the life of your children ikapaya for great things for great things ẹ jẹ́ kó foore pè mí o ẹ jẹ́ kó foore pè mí bí ìyá ọlọ́mọ ní orúkọ Jésù oyá oyá oyá ní kapẹ́rù sàtà bí mánéjà bẹ́ẹ̀ tó di kọ́ńpìlì oyá oyá kọ́ foore pè ayé mi náà. O ya níbo wa, forúkọ jésù kọ́ forí payé àwọn ọmọ mi kọ́ forí pè àjò mi ìrìn mi kò ní ìtumọ̀ fórí gbọ́ àdúà lórúkọ kristi olúwa ẹ porúkọ jésù ẹ porúkọ olúwa ẹ má jẹ́ kí n lókèrè mọ́ let me look blessing afar ire súnmọ́ mi ire wọlé má jẹ́ n lókèrè mọ́ tẹlifíṣàn ló ti ń wò àgàtọ̀ máa ń ẹ wo pálọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni they begin to show you the celebrity's house gbọ́ pé ẹnìkan ló wọ́n sọ àkáǹtì ah orí mi kò yẹ kó máa náwó lójú àlámọ́ yẹ kó á ná lójú ayé ni kò yẹ kó máa lọ́kọ̀ ojú àlámọ́ yéé gàkàtà ọkọ̀ ojú àlá <laughs> rẹ̀ tó ó yẹ kí dáàdi wọlé wá gangan ni hallelujah ọkọ̀ ojú àlá ó tó èmi ò èmi ò believe pé ẹnìkan lọ́kọ̀ lójú àlá náà my husband ẹ̀yin náà lè máa ń I don't believe it I don't believe um, báwo la ṣe máa ń sọ I don't really believe like uh, ọkọ ọ̀run ọkọ ọ̀run ta ló fẹ́ fún <laughs> èṣù ló kàn ń jà ọ́ ló is dropping you in that anna don't believe you have you married to nobody i'm i'm not mad But gbàgbọ́ tó it should. i'm not saying Satan is not using that to rob you i'm not saying that but don't accept pé ọkọ kan wà lọ́run ta lọ́kọ níbo níbẹ̀ tí ń wà orí orí táyé ọ̀run ló fẹ́ mú don't believe that don't accept it i have never seen the scripture that declare that mi rí bíbélì tó sọ pé ọkọ kan wà lọ́run but èṣù lè gbàbẹ̀ you know èṣù lè máa work in that manner you know just to rob you and sometimes ara ló béèrè fún eh, àgbà mi ara ni o <laughs> bẹ́ẹ̀ ni eh, ara ló béèrè fún gbà míì bò tó bá ti wá ń constant ẹ pé yáyáyá gbogbo ìgbà nǹkan mi dénú <laughs> hallelujah bẹ́ẹ̀ ni mo sọ ìgbà mi ara ló béèrè fún bò tó bá ti wá ń di ti di mọ́líkì yẹn ni yẹn ni olúwa gbà mí o <laughs> o lọ́kọ lójú oorun and also Satan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti mọ̀ pé tóun bá ti rí kíni ẹ̀ka ti sọnù nìyẹn some people have that mind that when they have such a dream they know things has been you know be Satan imalu using that way to rob people of their blessing i'm not saying he's not using it but don't don't believe in your mind pé olókọkún nìkan ẹnìkan pè é pé eh, hallelujah bẹ́ẹ̀ ni kò sọ́kọ kan tó ń yọjú mi kan gbàgbé ẹ̀ mi lọ́kọ mo ti fẹ́ Jésù náà <laughs> don't believe it i don't want you to believe that when people you believe, believe it you begin to act ah, eh, mm, don't believe tell the Lord that Lord should rebuke that in your life mm. tell the Lord that Lord should rebuke that in your life ẹ porúkọ Jésù gbogbo ọ̀nà tí ọ̀tá ti ń jà mí lólè in any form that Satan is using to rob me of my blessing olúwa dáwọ́ ogun ìdúró put an end má jẹ́ ń lókèrè mọ́ má jẹ́ ń ní òkèrè má má jẹ́ máa wò ẹ jẹ́ ó ṣẹlẹ̀ sí èmi náà mo fẹ́ kó ṣẹlẹ̀ sí i want that I don't want to look blessing afar òun fetí gbọ́ ẹnìkan mà ti bímọ lẹ́nìí ẹnìkan mà ti bímọ báyìí ẹnìkan mà máa márì ah, wá wò bẹ́ẹ̀ orí méjì kan ló kú wà lọ́rùn wọn méjì ẹ̀kọ́ kan gbogbo àjọ gbé wá bá ń tèmi ṣe wá jẹ́ ẹni tí ń gba tiẹ̀ sọnù ní kó bá wí ọlọ́run fẹ́ fún ọ ọlọ́run ò dẹ́ nìkan fún ìyà kankan I know that hundred percent tó bá rí bẹ́ẹ̀ that Jeremiah chapter twenty nine kò kò kò kò ń ṣọ̀rọ̀ Ọlọ́run I know the thought that I have towards you mo ní èrò tí mo ní sí yín have the thought I know not of evil ah tó bá ti jẹ́ ibi whatever thing that makes you to share tears whatever thing that makes you to cry that is why you to have to hold on to God pé mi gbà mi gbà o lè sọ pé o ní èrò fún mi kí n máa go to eléyìí olúwa má jẹ́ n wá eré lókèrè ma, kali akasanda bá kasataliya bá ṣìdàbàkàndó bẹ kú ṣètẹ́lì bò kú e pẹ́rù sàtà ẹ pọ orúkọ Jésù Olúwa má jẹ́ ń wo eré lókèrè mọ́ ẹ jẹ́ mi let it happen to me ẹ e jẹ́ kí eré ṣẹlẹ̀ sí èmi náà èmi e náà fẹ́ rọmọ gbẹjọ láyé somebody open your mouth and pray don't let me look the blessing ẹ má jẹ́ kí n tún fetí máa gbọ́ pé èèwọ̀ eléètò eléètò ṣe báyìí ẹ jẹ́ kí èkó ṣẹlẹ̀ sí orin ṣẹlẹ̀ sí àìràn mi náà let it happen to my generation let it happen to my children ẹ jẹ́ kí orí mi gbà orí mi gbà gbà gbà gbà gbà gbà gbà gbà orúkọ Jésù let the blessing happen to me let promotion happen to me let fulfilment happen to me let joy happen to me ẹ bí orúkọ Jésù lẹ́la ẹ jẹ́ kí ire ṣẹlẹ̀ sí mi nínú ọdún ìṣẹ́ ẹ má jẹ́ ń wo lókèrè mọ́ ẹ má jẹ́ máa wò lókèlè mọ́ ẹ má jẹ́ máa fetí gbọ́ nìkan ẹ jẹ́ kí ó ṣẹlẹ̀ nínú ayé mi náà my life is available for them gbọ́ àdúrà lórúkọ jésù olúwa ẹ pé orúkọ jésù ah olúwa fèrè dá mi wò olúwa fèrè náà fún ayé mi náà má jẹ́ tèmi jẹ́ ẹkún má jẹ́ tèmi ṣe kíni má jẹ́ tèmi jẹ́ ẹkún olúwa fèrè dá èmi wò lọ́ọ̀ shower my life with your blessing ẹ má jẹ́ tèmi jẹ́ òṣè ẹ má jẹ́ tèmi jẹ́ ronú nìkan èyàn ti ronú ti fẹ́ gbẹ lórí òrò oúnjẹ òṣè bá ronú tó kó jàmàlà gàkíà gàkíà kò lè dúró gbé sínú gbé lẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ <laughs> ó bá máa wà jẹ kò lè kò lè ṣiṣẹ́ torí ìgbà tọkàn bá balẹ̀ ló ń jẹ́ ń ṣiṣẹ́ lára when you have a pigeon dúró eh, ọkàn balẹ̀ gan lórọ́kọ eh, dàlẹ́ jùmílẹ̀ o <laughs> bẹ́ẹ̀ ni mo wí jùmílẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ jùmílẹ̀ mo ṣe wà bẹ́ẹ̀ jùmílẹ̀ <laughs> kò dá kankan o kò dá anything ọkàn balẹ̀ ni ọkàn balẹ̀ náà ló ń gbàdúrà eh, ó bá balẹ̀ náà wà á sin ọlọ́run ẹ sin ọlọ́run mo fẹ́ sin I want to serve God ọkàn balẹ̀ ọkàn kọ́kàn balẹ̀ náà ni ẹ pe orúkọ Jésù rírẹ ṣẹlẹ̀ let it happen to me too mo fẹ́ fojú mi ríre mo fẹ́ fi ojú èmi náà fẹ́ fi ọwọ́ mi gbére jó mo fẹ́ sí ẹfi ẹsẹ̀ mi yìí wọ bire lọ ẹ jẹ́ kó n tó ń dùn mí lọ́kàn kó bá mi mú kú o let that thing that trouble my heart be removed let that thing that trouble my heart be removed ẹ pe orúkọ Jésù mayagabaku ṣàtọ bẹrù ṣàtìdì bàkàbà ẹ jẹ́ ohun tó ń dà mí lọ́kàn rú ní orúkọ Jésù ẹ e sọ di ayọ̀ fún mi let God turn it to joy for you mo ti mo ti jìyà tó Olódùmarè o mo ti I have suffered enough Olúwa mo ti ronú tó Olúwa mo ti I have suffered enough Olúwa ẹ mú ìyà yìí dópin I have suffered enough Olúwa mo ti jìyà tó Olúwa mo ti dààmú tó ẹ gborúkọ Jésù ó yá ó yá màmá masando bekusha tuba kushate liberusa tupe kushete ribatike peru open your mouth and pray katayisa tupaye ribakusha tuba kataye open your heart to God ẹ má jẹ́ ń ma don't let me suffer again ẹ mú ìyà dópẹ́ mi si tototori aba ikabiru sikaba gbogbo agbá tí ń yọ mí lẹ́nu gbogbo agbá tí ń fìyà jẹ mí alágbá tí ń jẹ mí yà ó yá that tormenting my life gbogbo ẹni tí ń pa mi lójú gbọ́dọ̀gbà tí ń gbàrí mi sọnù ó yẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé orúkọ jésù ipá náà kó wọlé ipá náà kó sọ agbára náà let that power be destroyed gbọ́ àdúrà lórúkọ jésù kristi ìdá màándo bí kú ṣàtó bí kú kàtá ṣàdàbà kú pé thank you my daddy hallelujah. Thank you, Jesus. Gbẹ́kẹ̀lé onígbàgbọ́. Gbẹ́kẹ̀lé. Gbẹ́kẹ̀lé. Orin tí mo kọ yẹn mo kọ̀ ra mo ń ràn. Gbẹ́kẹ̀lé. Gbẹ́kẹ̀lé. Gbẹ́kẹ̀lé onígbàgbọ́. Mo hmm, ń sọ̀rọ̀ kan ní gbẹ́kẹ̀lé. Ìgbẹ́kẹ̀lé. Ìgbẹ́kẹ̀lé. Ìgbẹ́kẹ̀lé. Ìgbẹ́kẹ̀lé ìgbẹ́kẹ̀lé <laughs> yes hallelujah. ẹnìkan tó wà ní àdúrà yìí ohun tó jẹ́ bí ìtìjú nǹkan mìíràn tó jẹ́ bí ìta yóò mà ó wà ohun tó jẹ́ bí ìtìjú tí gbogbo èèyàn ti mọ̀ nú ayé ẹ̀ with everything that's in your life that have been known to people pé ah nǹkan báyìí your sister ina. oh thank you Jesus olúwa mo kú òfin lónìí àmín ah, ìwọ ọlọ́run olú ti mo kúrò àbí ah, olùdarí dẹ̀ ní gbogbo ayé sì mọ̀ pé <laughs> eh, ah, eh, <laughs> hallelujah <laughs> tí gbogbo ẹ̀ bá mọ̀ ti junú ayé rẹ̀ làgbé tolúwa sọ pé òun mú kúrò so ó yẹ kó disappear náà ni àbí àìbẹ́ ẹ̀kọ́ ah, ohun tó yẹ kó ṣẹlẹ̀ ní bàbá ó sọ pé ayé mọ̀ pé ìtìjú ìwà nu ayé ẹ̀ kò ṣe nǹkan tó fara pamọ́ tí ẹ̀ sẹ́ni tó mọ̀ tó lọ kò sẹ́ni tó mọ̀ Jesus performed undeniable miracle Jesus Christ performed that pé he shut the mouth on the Pharisee and the Sadducee tí wọ́n lè sọ̀rọ̀ because the evidence is so real that is undeniable peter bá sọ pé ọlọ́run kọ́ ló ṣe ẹni tá a sọ tó fọ́jú yẹn rí náà a lè sọ pé kò kò lajú because a mọ̀ pé ó fọ́jú already ni wọ́n mọ̀ pé this one this person is blind wọ́n mọ̀ pé this one he he can't walk kò lè rìn olórin báyìí so the evidence is so real that is undeniable ẹnìkan ohun tí mo lè sọ fún ọ yẹn tolúwa ní kí n sọ fún ọ pé ohun tí ayé mọ̀ gẹ́gẹ́ bí ìtìjú ẹ lónìí tàbí kò ṣeé bò mọ́ gbogbo èèyàn ṣe mọ̀ ìwọ gán mọ̀ pé gbogbo èèyàn mọ̀ tìjú pé wọ́n mọ̀ pé kí ni ìṣẹ̀lẹ̀ sí mi o kò ṣeé háìdì mọ́ bí olúwa ti sọ pé òun mú kúrò ní orúkọ jésù ó yá kó pòórá bẹ̀ àmẹ́ ò ò bá ń ṣàmẹ́ dáadáa whatever the people have known in your life tó ti dàbí ìtìjú tí gbogbo èèyàn mọ̀ mọ̀ pé nǹkan báyìí ni gbogbo èèyàn tó mọ̀ yẹn kó wa mọ orí olúwa lónìí àmín bàbá mi arúgbó ọjọ́ yẹn mika pure strictalia asọ̀rọ̀máyé tí ọ̀rọ̀ rẹ̀ ò ń jábọ́ lẹ́ẹ̀lẹ̀ makali pure strictalia wàhálì kiri baka ṣírí bakitalia gbogbo tó sọ pé ayé ti mọ̀nú ayé ẹni yìí tó jẹ́ bí ìtìjú tó ló mú kúrò ó yá kó di mímọ̀ àmín kó farahàn àmín kó di mímọ̀ àmín kó farahàn àmín ní ìgbà wo ni láti sísìn lọ as from this moment láti sísìn lọ from this moment as from this moment ohun tó ti jẹ́ bí tí gbogbo èèyàn mọ̀ pé ah nǹkan báyìí ní í ṣẹlẹ̀ wúlà kálíà kàsálíà bìṣáńdé bẹ̀kọ̀ pẹ̀rù pẹ̀kọ̀ pẹ̀rù sẹ́lẹ̀ ní orúkọ jésù ó pòórá lónìí àmín ó pòórá lónìí àmín ẹ sọ pé mo gbélé olùmọ̀rì mo filẹ̀ i release it say i release it just say it out of your mouth i release it mo gbélé wọ̀ mo gbélé wọ̀ mo gbélé i release it say it out of your mouth i release it èmi gan mo yànda ẹ mo yànda ẹ mo yànda ẹ say it out of your mouth mo yànda ẹ olúwa gbà ó yẹ gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà gbà lórúkọ jésù mo ò pàjù mo ò pàjù nọ́mbà tí mo ń gbẹ yìí lọ ṣùgbọ́n lórúkọ jésù gbogbo èèyàn méjì mẹ́ta mẹ́rin ọlọ́run tó lè ṣojú bẹ́ẹ̀ lọ kó ní ẹ̀rí eléyìí àmì kí ẹ̀rí yẹn kẹ ẹ máa sọ kí ìṣẹ̀lẹ̀ mẹ́ta yẹn ẹ̀yìn ẹ̀yìn yẹn kó ṣẹlẹ̀ pé ìwọ sọ nǹkan the same thing ìwọ náà sọ the same thing the same thing fún oríire kó ṣẹlẹ̀ sí yín the same thing fún oríire kó ṣẹlẹ̀ kí ayé kó gbọ́ dàbí ìlà àwọn ìgbódòdó dàbí máa padà wá ẹ sọ the same thing nǹkan bá ìṣẹ̀lẹ̀ nǹkan bá ìṣẹ̀lẹ̀ and it's gonna be the same thing tí ò ní yẹ bá ṣe máa mọ̀ nìyẹn you say the same thing the same thing the same thing bá nǹkan bá ìṣẹ̀lẹ̀ bá nu ayé mi o the same nǹkan bá ìṣẹ̀lẹ̀ nu ayé mi o the same nǹkan yẹn lórúkọ Jésù ó yẹ gbà bẹ́ẹ̀ àmín o oh, lórúkọ Jésù kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmín ah, ah. ó mi kárí aka ṣáìdà ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀rọ̀ ẹ̀ yìí ó wá mú ọ ní ara dá ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ jáde he sent his word and the word of God deliver them. Ọ̀rọ̀ rẹ̀ kó mú ọ Let that word come to you àmín. Kí ọ̀rọ̀ yẹn kó tọ̀ wá àmín. Oh, you are candidate for it. Ah me. For God's miracle, for God's healing. You are candidate for it. Ikababu sondo beku shatili bakapa. Be still with I. You are candidate for open heaven. In the name of Jesus, thank you, my Father. In Jesus' name, we pray. We have, you know, I have eight minutes to go. No, it's 6:22. I have eight minutes. On my on my own side, I have eight minutes. <laughs> Eh, Pastor you kẹ́mi tẹríba me ẹ̀mí. me. mo pé ẹ̀mí máa ń tẹríba fún Ah, spirit submit to spirit. Number one, a man tell me fún ẹ̀mí Hallelujah, but on my own, I have now seven minutes. ẹ porúkọ Jésù Olúwa jọ̀ọ́ give me that great testimony that I've been waiting for you are coming every day a sign of God's glory must be seen in your life òun wá lójoojúmọ́ a sign of God's glory ó láti jẹ́ a testi a, a testifier to God's goodness your life must testify to it ohun tí mò ń wá wà lọ́wọ́ wọ Jésù ẹ fún mi lónìí ohun tí ọmọ mi ń wáwọ́ lọ́wọ́ jésù ìwọ jésù ìwọ ló ní ọkọ mi lọ́wọ́ o ìwọ jésù ìwọ ló ní aya mi lọ́wọ́ o jésù o ní ìwé ìgbélú mi you have my child you have my joy ó yá fi fún mi o gbúdọ̀ dùn o o ẹ ẹ o gbúdọ̀ fi dùn mí mọ́ ẹ̀ńdà bababu sotoperu sata ó yá ó yá ó yá gbọ́ ayọ̀ ẹ lónìí. Receive it in Jesus' name. We pray, amen. I will share the grace. Six minutes to go. Amen. hoje ouvi swallow you. The word of God told us when the enemy comes as a flood, the Lord will raise a standard against them. Odò ayé ò ní gbé ọ Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá. Father, no matter onde bá sọ lónìí, ó there is something that is so special in your heart. There's certain things that's in your life, no matter what I'm saying. tó Now I want to tell the Lord right now what is going on in your life. olúwa this is what i'm here for ẹ jẹ́ kí ire ṣẹlẹ̀ ní ayé mi kí ayé rí o ìlérí ọ̀rọ̀ rẹ kó wá sí ìmúṣẹ mọ́ lára the word of your, your word let it come to pass ó ní wọn ké pe olúwa psalm thirty four ó ní wọn ké pe olúwa ó ní olúwa sì dá wọn lóhùn ó sì gbà wọ́n gẹ́gẹ́ bí àwọn tí ìṣáájú ti ké pe ọ i also call upon you tonight n bẹ kó sọ fún ọlọ́run bí àwọn ìṣáájú ṣe ké pe ọ i call upon you tonight bí àwọn ti ṣáájú ṣe képe ìwọ ọlọ́run I also call upon you tonight ẹ fi àmì rè hàn let it go the mímọ̀ is the manifestation that I need now ìfarahàn mò ń fẹ́ báyìí olódùmarè o ọlọ́run Ísírẹ́lì ìfarahàn ni kò ṣe báyìí o they want to see it wọ́n ti gbọ́ ìlérí títítí ìmúṣẹ ni kò mú ọ wọnú lọ they have heard the promise they have heard all you have promised wọ́n ti gbọ́ wọ́n ti kà á ìmúṣẹ mú ayé àwọn ẹnì kankan lọ sínú ìmúṣẹ take them into the fulfilment wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ ìlérí jẹ́ kí ìmúṣẹ bẹ̀rẹ̀ jẹ́ kí ìmúṣẹ ọ̀rọ̀ rẹ bẹ̀rẹ̀ let the word come to pass olúwa mú ọ̀rọ̀ rẹ ṣẹ wàá ṣe nítorí orúkọ rẹ o you will do it because of your name you will do it because of your power you will do it because of your grace you will do it because of your mercy ìmúṣẹ ọ̀rọ̀ rẹ kó bẹ̀rẹ̀ ìmúṣẹ ọ̀rọ̀ rẹ kó bẹ̀rẹ̀ ìmúṣẹ ọ̀rọ̀ rẹ kó bẹ̀rẹ̀ ohun tó ló fẹ́ ṣe bẹ̀rẹ̀ báyìí ṣe lálẹ́ yìí ṣe lálẹ́ yìí ṣe do it tonight ohun tó ló fẹ́ ṣe ṣe lálẹ́ yìí do it tonight do it tonight what you have promised that that you will do what you have said that you will do do it tonight. alẹ́ ni kò bẹ̀rẹ̀ e Baba. ẹ̀ bàbá yanjú ẹ̀ e in the name of Jesus they sought the Lord and he and he heard them wọn wọn wọn wá ìwọ Ọlọ́run yíkàpá sátàyàwó ó sì gbọ́ psalm thirty four verse four liperu sete wọ́n wá ìwọ ọlọ́run ó sì gbọ́ wọn ó yá gbọ́ àwọn èèyàn yìí gbọ́ wọn gbọ́ wọn gbọ́ wọn dá wọn ẹ̀yà ń gẹ́rẹ́ ọlọ́run ẹ lọ sí ìyẹ̀wù ẹ bẹ̀ sí fún wọn lóhun rere ibi tí ire wà ibi tá a kóore sí ní kìpírù ṣáìdà bàkàpáwùrà ó yẹ lọ kó jáde ibi tí ọmọ wà ẹgbẹ́ tó wọ́ ma ẹni tí ibi tẹ́ wà ẹgbẹ́ fi ń wáṣẹ́ ẹni tó wà wọ́ ẹgbẹ́lu whatever they need right now give to them ohun tó ń béèrè ẹ fún wọn ẹ̀yà ń gẹ́rẹ́ ọlọ́run kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí àwọn èèyàn ń fẹ́ ó yẹ fún wa ẹ̀ṣẹ̀ má jò dènà ní orúkọ Jésù ẹ̀ṣẹ̀ má jò dènà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà receive it receive it receive it receive it let your life full of joy o ní rí ìkorò mọ́ ìdààmú rẹ dópin lónìí ó dópin lónìí Olúwa sí Olúwa sí the Lord put an end to it to your sorrow to your disappointment ẹ rírí Ọlọ́run ìlérí ọ̀rọ̀ rẹ̀ kó ṣẹ mọ́ra ọ̀rọ̀ Ọlọ́run kó tọ̀ yín wá ọ̀rọ̀ tó tọ́ àná wá lọ́jọ́ yẹn ó mọ ayé ẹ̀ eli sọ fún told anna he say by this time you will carry your baby ó sì rí bẹ́ẹ̀ fún kò yẹ wẹ́rẹ́ kẹta ń délé báyìí gbẹ̀ngbẹ́ sọ ni bẹ́ẹ̀ ni mo wí and also throughout the scripture ọ̀rọ̀ tó tọ́ Mary wá ó ní how can this be ó ní agbá ọlọ́run yóò ṣì jìbò ó ọ̀rọ̀ yẹn sì wá sí ìmúṣẹ that word came to pass in her life abrahamu ó sọ pé òun ó sọ di ẹni ńlá láyé that he is going to make him to be great ọ̀rọ̀ náà ó mọ ọ̀rọ̀ yẹn ò tà sí ọlọ́run israẹli ìwọ jésù kristi ìwọ tó ní agbára lórí ohun gbogbo ọ̀rọ̀ rẹ lónìí your word pé kí àwọn èèyàn wọn á gba ìtúsílẹ̀ ọ̀rọ̀ rẹ lónìí pé ayé àwọn èèyàn yóò mọ eré ọ̀rẹ́ lónìí pé orí ẹnì kankan yóò sọ ọ́ rí nínú àdúrà eléyìí ní orúkọ Jésù kó wá sí ìmúṣẹ àmín àmáìlì kárí pọ́ọ̀rì ṣáìdà ohun tó pè ní èdè lónìí tó sọ fún Ọlọ́run that very thing that you have mentioned before God I ask the angels of the Lord mo sọ fún àwọn áńgẹ́lì Ọlọ́run ó yá ẹ lọ wá èrè yẹn wá o ẹ lọ wá èrè yẹn fún wọn o ní orúkọ Jésù give it to them you are deliver. gbogbo ẹni de. dè gbogbo ẹni táyé mú mọ́lẹ̀ gbogbo ẹni táyé so mọ́lẹ̀ ètò wọnú àdúrà ìwà gbogbo ẹni tí ń ṣe àìsàn gbogbo ẹni dààmú ní orúkọ Jésù that you enter into this prayer lónìí ẹ gba ìtúsílẹ̀ àmín mo ní Jésù ó ní kí n sọ pé ẹ gba receive your deliverance right now ẹ ẹ gbẹ́ni tí mo sọ pé kò ń lóko ẹ gba tá a mo sọ pé kẹ gba ìtúsílẹ̀ ẹ dá mi lóhùn gbogbo yín answer me please ta mo sọ pé kó ta mo sọ pé kó gba ìtúsílẹ̀ ta sọ pé kó ní kẹ́ gba ìtúsílẹ̀ would I mention to you that that say that that you should receive deliverance ẹ bá mi sọ ẹ jọ kò <laughs> ẹ pè dáadáa ẹ sọ dáadáa ẹ o ta ni mo sọ pé ó ní kẹ́ gba ìtú ta ni mo sọ pé kó wá ní kẹ́ wá gba ìtúsílẹ̀ ẹ sọ ẹ má bẹ̀rù ẹ̀rù ń bọ̀ ẹ sọ. So, mo ní Jésù I say Jesus Christ told you said I should say to you that you are delivered ìwọ Jésù tó bá rí bẹ́ẹ̀ ló ti tọ́ torí you are above òun ṣèyàn tó ń parọ́ mo fẹ́ kí àwọn èèyàn tó ń bẹnu àdúrà yìí pátápátá pátápátá every one of you ìtúsílẹ̀ tí mo pè jáde tí mo ní pé Jésù ní kẹ́ gbà yẹn níbi tẹ́ ẹ ti ń dààmú pátápátá ó yá kó bẹ̀rẹ̀ láti sin lọ àmín. Ah, wà afẹ́fẹ́ ọ̀run mi kabiru sálẹ̀ peoria èyí lọ́wọ́ ń fẹ́ eré yẹn bá àwọn èèyàn mo ní jésù lóníkẹ́ gba ìtúsílẹ̀ I told you that Jesus said that you should receive deliverance lọ́wọ́ ohun tó ń tó mọ̀ and tó ń tó mọ̀ that is tormenting your life receive your deliverance in Jesus name walk in that deliverance walk in that deliverance kó ṣẹlẹ̀ kó ń ṣojú àlá nìkan o lójú ayé lójú korojú báyìí physically lójúkorojú lójú physically ní orúkọ lọ́dún tó ń gbàdúrà fún that very thing that you are trusting God ìtúsílẹ̀ yẹn ní gbogbo ọ̀nà tó ti ń béèrè fún ó yá gbà àmín ó ó ti rí bẹ́ẹ̀ àmín okú ònú ìtìjú àmín okú ònú ìtìjú àmín òkúta okú ònú ìtìjú ẹ àṣẹ gbadé gbadé gbadé gbadé gbadé gbadé gbadé òpó ònú ìtìjú àmín kárí pọ́ọ́rì ṣáìdà lípẹ̀rù ṣètò bí kò ṣàtẹ̀ gàgbákùbákù sàkátà gbogbo yín pápátá every one of you come back to that shame àmín ẹ sọ bẹ́ẹ̀ pé jésù tú mi sílẹ̀ begin to say it jésù tú mi sílẹ̀ o begin to say jesus set me free sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ jésù ti tú mi sílẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ agbára yẹn kó wọnú ẹ agbára mo ní kó sọ bẹ́ẹ̀ jesus set me free jésù tú mi sílẹ̀ jésù ti tú mi sílẹ̀ jésù tú mi sílẹ̀ agbára yẹn kó wọnú ẹ bó ṣe ń sọ yẹn agbára yẹn kó wọnú ẹ agbára yẹn kó wọnú ẹ agbára yẹn kó wọnú ẹ sọ bẹ́ẹ̀ sọ pé jésù tú mi jesus set me free jesus set me free jésù ti tú mi sílẹ̀ jésù ti tú mi sílẹ̀ jésù agbára yẹn kó wọnú ẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí ìtúsílẹ̀ yẹn receive that deliverance jésù tú ẹ sílẹ̀ jésù tú ẹ sílẹ̀ ó tú ọmọ mi lẹ̀ o ó tú aya mi lẹ̀ o ó tú mi sílẹ̀ o jésù tú ẹ sílẹ̀ jésù tú ẹ sílẹ̀ jésù tú ẹ sílẹ̀ ó tu, ẹ sílẹ̀ torí bẹ́ẹ̀ ó di mímọ̀ fún ọ ó tú ẹ sílẹ̀ you walk in that liberty today inú òmìnira ẹ ní ayé rẹ ń gbé látòdì lọ inú òmìnira ayé ọmọ rẹ ń bẹ you walk in that liberty you eat from that liberty in the name of Jesus ayé gbọ́ nípa ẹ̀rí yẹn ayé yóò gbọ́ nípa ẹ̀rí yẹn pé Jésù tú ẹ sílẹ̀ pé Jésù tú ẹ sílẹ̀ pé Jésù tú ẹ sílẹ̀ pé Jésù tú ẹ sílẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name we pray amen ẹ tó bá ti fẹ́ give testimony mo fẹ́ kó sọ pé kó sọ tó testimony ẹ bá ti fẹ́ give testimony ẹ kó lọ́kọ́lẹ̀ sọ pé Jésù ó tú mi sílẹ̀ káwá wò wọ́n ní dánwò ló bí yẹ ọ̀kẹ́ ọlọ́run kan sọ pé test take and see taste and see that the Lord is good ọlọ́run pé ẹ la kẹ́ ẹ wò pé ó dùn and you will see it I believe that there is no that I believe Jesus he will not disappoint I believe kò ní dójú ti eh, eh, eh, gbà bẹ́ẹ̀ pé jésù tú ẹ sílẹ̀ wàá sì wá pẹ̀lú ẹ̀ wàá máa gbọ́ tó bá ti wá gift sọ pé jésù tú mi sílẹ̀ kò bá mi kọ́lẹ̀ bẹ́ẹ̀ pé jésù ó tú mi sílẹ̀ ẹ o tó bá ti sọ gbogbo yẹn àti mọ̀ pé ah, ọjọ́ báyìí ni lónìí ó lọ pẹ̀lú ẹni ó lọ pẹ̀lú ìdáláre no one shall hold you captive anymore your miracle begin at this, at, at this moment In Jesus' name we pray. Amen. But just put in mind that the prayer continues tomorrow by God's grace. I do at Teswadiniola. And uh, and the Lord that Jehovah God will strengthen us and uphold us by 9 a.m. in the morning. And the Lord Jehovah God will do great things for us in Jesus' name. And so invite your families and friends and those that are sharing, and also that those that are uh, that you are you know those that you want the better of this ministry for this ministry to move forward. I know some you know, some people you have that art so badly in you, so so in you that you have that love for the ministry that even though if I don't see it in your own way, you share, you support, you are just doing your own way that just to let this ministry to there, you know, where God want it to be. Wọ́n á gbàdúrà torí pé ẹ rò fún Ọlọ́run látòrí lọ Ọlọ́run kò bẹ̀rẹ̀ sí báyìí ro títí yín o torí pé ẹ rò pé kó lọ òkè kó má lọlẹ̀ kó ṣiṣẹ́ mi iṣẹ́ mi kọ́ kò dẹ́ iṣẹ́ mi kọ́ kò sí nǹkan fẹ́ ṣe mẹ́ iṣẹ́ Ọlọ́run ni ẹni tó níṣẹ́ kò dà sí ẹni tó sọ pé òun lòún níṣẹ́ lórúkọ Jésù tẹ́ pé èmi sábàǹtì lèmi bẹ̀ èmi ni sábàǹtì bẹ̀ I have a boss mo ní ọ̀gá ọ̀gá mi ọ̀gá mi kò farahàn fún yín ọ̀gá tó rán mi tó rán èmi níṣẹ́ ọ̀gá tó rán èmi ní iṣẹ́ kó fara let it show up for you ọ̀gá mi ọ̀gá ọ̀gá tó rán mi lórúkọ kó yọjú sí yín Ah ọ̀gá tó rán èmi ẹni tó tún mo gbọ́ ohùn rẹ̀ tó rán mi lórúkọ Jésù kó yọjú sí yín àmín kẹ́ẹ̀rí kẹ́ẹ̀rí kẹ́ẹ̀rí kó di mọ̀ fún ọmọ kó di mọ̀ nú ayé yín kí àlàáfíà kó sì jọba bẹ́ẹ̀ ni ó sì rí. In Jesus' name we pray, Amen. Thank you for coming. Thank you for being here. Let's share the grace together. With the grace of Lord Jesus Christ, the love of God, and the Spirit, flesh, Holy Spirit, be with us now and forevermore. Amen. Surely goodness and mercy follow us all the days of our life, and shall then ask of the Lord forever and ever. Amen. And please, if you see me online again, I'm just trying to do testing. I'm working on this breaking, breaking, breaking thing. So please, if you see me back, and um, just ignore me, you know it's just impossible. You see me back online, like um, I'm just working on this thing, and the Lord Jehovah God will bless us. Just ignore, ignore. You don't have to, you know, just ignore. And, and also subscribe to our channel on Facebook, on YouTube. Download Showers of Blessing and join. If you can also use the phone line, um, just use all this avenue we have to come in, so you know that everyone um, that we anytime you are, we are ready to go the lord jehovah god will bless you oh yeah ẹ lọ máa retí yín o ire god bless you bye bye.